látàrí ìdájọ́ mánigbàgbé ti ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè nàìjíríà supreme court tẹ́ńdá láìpẹ́ yìí láti bọ́kùn ẹrú kúrò lọ́rùn gbogbo ìjọba ìbílẹ̀ ti ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà ó ti wá ṣe dandan gbọ̀n fún tara alẹ́ tara oko láti kó ipa tó jọjú lórí bí ìṣèjọba ìbílẹ̀ oníkálukú wa yóò ṣe jígìrì múnádóko fún ìdí èyí ẹ̀yin èèyàn wa ní ìpínlẹ̀ kwara bí a ti ṣe ń gbáradì fún ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí yóò wáyé láìpẹ́ ó ṣe pàtàkì fún wa láti má jẹ́ kí ìfẹ́ àníjù sí ẹgbẹ́ òṣèlú kan àbí àwọn èrò ẹlẹ́yàmẹ̀yàmẹ̀sìn mìíràn ó borí ìpinnu wa láti dìbò yan ẹnikẹ́ni dípò bẹ́ẹ̀ kárí wípé àwọn olùdíje tó tó kójú òṣùwọ̀n àwọn tí kò ní baba nígbẹ́jọ́ tó máa lọ lè fowó wa jíṣẹ́ fún àwọn tí ó ṣègbèlẹ́yìn ìjọba rere tí yóò sì fàyè gba ìwà àkóyawọ́ àti gbangba làṣáta lórí níná owó aráàlú ni àwọn tá a dìbò fún nínú àwọn tẹ́gbẹ́ òṣèlú fà kalẹ̀ láti díje dupò bákan náà là ń pàrọwà sí àjọ elétò ìdìbò kwasiẹ̀ láti jẹ́ kí ètò ìdìbò náà ó já gere láì fi kó bọyọ̀ ṣègbèlẹ́yìn ẹgbẹ́ òṣèlú kankan kẹrìntì pé ìrètí àti ìran àwọn ènìyàn pínlẹ̀ Kwara láti ní ìjọba ìbílẹ̀ tó re ó wà lárọ̀ọ́wọ́tó wọn gbogbo wa la ní ipa tó jọjú láti kó lórí àti jẹ́ kí àlá wa lórí ìjọba ìbílẹ̀ tó ṣàǹfààní fún aráàlú ó àjọ enesu ni ó ṣagbátẹrù polongo yìí.